وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أنا أقول لكم ọba ó tún kó wa jọ lónìí eléyìí ti ṣe ọjọ́ kẹrin oṣù ọmọbọ́ọ̀rù ọdún fourteen forty three lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa alihi wa sallam láti ìlú makka lọ sí ìlú madina abẹ́lúwa kójọ járe ìkójọ papọ̀ wa yìí kọ́lọ́mọba tí ó ṣe ní àkójọpọ̀ ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó gbà á gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ ilé ìpè sáàfin ìsìn lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala nínú Ramadan torí pé ìjòkó tí ó kó wa jọ òun náà ìjòkó tafsir tafsir al-Qur'an al-Karim ó jẹ́ tafsir inú Ramadan abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala tó dà fún balẹ̀kùn lọ́wọ́ wa. adúpẹ́ fún olúwa Allah subhanahu wa ta'ala lórí àwọn ìkẹ́ rẹ̀ eléyìí tí ó ṣe lórí wa. àtọ̀rọ̀ ìkẹ́ àtìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabi sallallahu alayhi wa alihi wa sallam àtọ̀rọ̀ fún àwọn ará ilé àti àwọn sàhábà àtọ̀rọ̀ fún gbogbo olùjọ́sìn fún ọlọ́wọ́n bá pẹ̀lú ìlànà nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ kẹyìn náà a máa tẹ̀síwájú lórí tafsiru surati at-takwir tafsiru surati at-takwir eléyìí tí a ń bá lọ ìtumọ̀ surati at-takwir lánàá àwọlé tafsir pẹ̀lú ẹgbẹ́ orin eléyìí tí àfin bẹ lọ́wọ́ bá lọ́wọ́ subhanahu wa ta'ala tí a bẹ ti ń sọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ lọ́wọ́. lónìí náà a wọlé pẹ̀lú ẹsẹ̀ orin mi pẹ̀lú gbọ́lọ́wọ́ bá lọ́wọ́ subhanahu wa ta'ala pé a máa tẹ̀síwájú lórí tí a bá orin eléyìí náà ní àti ń bẹ ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala àti ń rawọ́ sọ́lọ́wọ́n ọba lórí àwọn ìkẹrẹ̀ afọ́ ní yàmà ìyàwó máa ti bọ̀ ní ríwọ̀ yẹ sùmáàrù àǹtà nínú ẹ̀yìn dúlé kò lè máa yúta wá kọ́ ẹ̀rù يا من يرجى للشدائد كلها يا من إليه المشتكى والمفزع ما لي سوى قرعي لبابك حيلة فلئن رددت فأي باب أقرع بالذل في بالذل قد وأبيت بابك عالما أن التذلل عند بابك ينفع وجعلتم معتمدي عليك كتوكلا وبسطت كفي سائلا أتضرع اجعل لنا من كل ضيق مخرجا وارزق بنا يا من إليه المرجع أباني يا من يرى ما في الضمير ويسمع gbogbo ìlọ́lọ́run ọba ọba tí ìrẹ́ ọlọ́run ọba ọba tó gbọ́ gbogbo ọ̀rọ̀ yányá àtẹ́lẹ̀ téèyàn bá sọ sínú ọkàn yẹn ní àtẹ́lẹ̀ ni. à ń sálùmọ̀ èyí tí ó lè kó lè máa kọ́ ọba ìwọlọ́ba tó dá gbogbo tí ara àwọn nǹkan tá a fẹ́ ọlọ́run ọba ìwọ rẹ̀ tó dá. ṣàdá ìlera yá máa yí ọjà ìṣàdá ìdíkù lè ha mú pèrè ọlọ́ọ̀bá ọba tó jẹ́ pé ìwọlọba téèyàn máa ń raka níbi gbogbo ìfúnpẹpin níbi gbogbo ilé kókó ìwọlọba téèyàn máa ń raka wípé yóò bá yàn ìrọ̀rùn máa ń ìdí tó pé mú ọba tó pé máa ń rojọ́ ìwọ́n lọ́ba tí èèyàn máa ń complain gbogbo tí bá ń ṣe ni ìwọ́n lèèyàn máa ń complain ẹ̀ fún ìwọ́n lọ́ba tó jẹ́ sí pé èèyàn máa ń sáwá bá nígbà tí èèyàn bá wà ní máa lè tiwa kọ́rọ̀ ìlì bá àdíkà ìlà tó ń máa lè tiwa kọ́rọ̀ ìlì bá àdíkà ìlà tó ń máa lè tiwa kọ́rọ̀ ìlì bá àdíkà ìlà tó ń lẹ́yìn pé kí n kanlẹ̀kùn rí ọlọ́run ọba lọ́sùn fáànù tààrà kí n ti bèrè tí n bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ń lọ́gbà kankan tí mo lè dá sọ̀rọ̀ ara mi má tọ́ta yọ pé kí n kanlẹ̀kùn rí ọlọ́run kí n ti bèrè tí mo bá fẹ́ gbà lórí rẹ̀. máa ní tiwa kọrùn ìlì bá àbíkà sí ìlàdùn wà láàrin rúdi tufa àyàbá bí akọrọyú fàlàrin rúdi tufa àyàbá bí akọrọyú. Tí wọ́n bá wá dá mi padà kó o lẹ́nu ọ̀nà rẹ lókè má wàá béèrè ní nǹkan tí mo fẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run bá fa ayé àbá lé àkọlọ̀ ilẹ̀kùn ta wá ní kí n lọ́kàn ta ni mo lè lọ́kàn lẹ́kùn rẹ̀ nígbà tí wọ́n bá lé mi kó o bí ẹnu lẹ́kùn tiẹ̀ tó fi má lẹ́kùn rẹ ọlọ́run bá. bèdòlè kọ́ wá báyìí tó bá àbáka áàlì máa ń anna tazalula indaba bika yarfa'u yanfari bizulli kọ́dúwá pé ìtùbá bá kí àálìmọ̀ pẹ̀lú tẹríba pẹ̀lú yẹpẹrẹ òun ni mo fi wà tẹ́nu ọ̀nà rí ọlọ́run wa Allah subhanahu wa ta'ala lẹ́ni tí wọ́n tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ àálìmọ̀ lẹ́ni tó mọ̀ wípé anna tazallula inda babika yanfari lẹ́ni tó mọ̀ wípé kíyàn tẹríba kíyàn yẹpẹrẹ ara ẹni lẹ́nu ọ̀nà rí ọlọ́run bá lọ́sọ̀ fáànù sàárà yóò fa nǹkan tí wọ́n ń ṣe ìran fà nínú láti rí iṣẹ́ ìfẹ́ gbà lọ́wọ́ ìgbà. wàjà ìtumọ̀ ẹ̀sàmàdí àlẹ́ ìkàtà wa kùlà wàjà ìtumọ̀ ẹ̀sàmàdí àlẹ́ ìkàtà wa kùlà. mo ṣe ìgbáralé ìgbáralé mi mo ṣe lórí ìwọ ọlọ́run bá mo fi ìgbáralé mi sì sọ́dọ̀ rí ọlọ́run bá tàwa kùlà lẹ́ni tó وجعلت معتمدي عليك توكلا وبسطت كفي سائلا أتضرع وبسطت كفي سائلا أتضرع بين متوى متوى مي lẹ́ni tí ń tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run bá lọ́sùn hàmì sàádà mo tẹ́wọ́ sí ọlọ́run bá lẹ́ni tí ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ àtàbọ̀rọ̀ ẹ̀yìn tí mo sì ń tẹríba tí mo ń tẹríba tí mo ń béèrè nǹkan lọ́dọ̀ rẹ ọlọ́run ọba lọ́sùn hàmẹ́ta tí mo ń tàbọ̀rọ̀ à tí mo ń tọrọ nǹkan lọ́wọ́ rẹ. ìjàlánà mi kò lè dé kí n má ọ̀rọ̀jà ìrọ̀lọ́ ọba o ìjàlánà mi kò lè dé kí n má ọ̀rọ̀jà. níbi gbogbo ìfúnpínpín níbi gbogbo ìdí kókó ọlọ́run mọ fún wa lọ́nà ọlọ́run ìrọ̀lọ́ ọba lọ subhanahu wa ta'ala ní gbogbo ìfúnpínpín tí ń bẹ fún wa ọlọ́mọba tí ọ̀nà àbáyọ fún wa wàlùkùbìnà yà máa ilẹ̀ yìí márùjẹ́rù wàlùkùbìnà ọlọ́mọba tí àánú fún wa àánú rẹ̀ ni ọlọ́mọba lọ subhanahu yá man ilé yìí marji'u ìrẹ́ ọlọ́run ọba tó jẹ́ sí pé ọ̀dọ̀ ọlọ́run ọba tó jẹ́ sí pé ọ̀dọ̀ rẹ̀ ní ìdùtẹ́rí padà sí fún gbogbo ẹ̀dá ọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun ni àwọn tó ní tawhid ọ̀dọ̀ rẹ̀ máa ń tẹ́rí padà sí nígbà tó bá fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ rẹ̀ bákan náà tó bá tún jẹ́ ọ̀gbẹ̀dà kìyàmà gbogbo ẹ̀dá ni o àtẹni tí ni o ọ̀dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní gbogbo wa náà láàfẹ́rí padà sí sílẹ̀ báyìí a ti wọlé lẹ́ni tí ó fi ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àti ti yin ọlọ́run ọba pẹ̀lú àwọn ẹ̀yìn tá a ti tíwájú tá a ti ń fi rinlẹ̀ fọ́lọ́run ọba ìjọ kan ṣoṣo tá a ti fi rinlẹ̀ bí fọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan lọ́ba tí a máa ń tọrọ lọ́dọ̀ rẹ̀ tá a ti lẹ́lòmíì tá a lè kó bùkátà wa lọ bá láti tọrọ nǹkan lọ́wọ́ ìjọ náà bá lọ́wọ́ subhanahu wa ta'ala lọ nítorí eléyìí à ń bèèrè lọ́dọ̀ náà bá sọ̀rọ̀ gbogbo àwọn nǹkan tí a ti lájúwà nínú ẹsẹ̀ orin tí a ti wọlé yìí kọ́nà bá lọ́wọ́ subhanahu wa ta'ala kó jọjà rí kí ó gbà lọ́wọ́ wa kọ́nà bá kí ó sì ṣe ní orí eré kọ́nà bá lọ́wọ́ subhanahu wa ta'ala tó parí fún wa gẹ́gẹ́ bí a ṣe ń béèrè rẹ̀ ọlájú kan sọ́mọ́ bàbá subhanahu ta'ala náà síwájú ká tó tẹ̀síwájú lónìí ọ̀rọ̀ fáwa Ubayy ibn Ka'b kan bẹ eléyìí tí alimami Tabari rahmatullahi alayhi imamu mufassiri tí wọ́n mọ́ wá nígbà tí wọ́n sálàyé ayà alákọ̀ọ́kọ́ nínú sọ́rọ̀ ti tẹ̀kùrìr ìlà kú wíọ̀ ọ̀rọ̀ yẹn wọ́n mọ wá láti fi ṣàlàyé wípé ìtumọ̀ àtẹ̀kùwìr kíka oòrùn tọ́lọ́wọ́n bá lékelá nígbà tí oòrùn bá di kíka nígbà tí wọ́n bá ká oòrùn sọ àfáwà alimami Tabari wọ́n wá ń dípò ìwà pé ìtumọ̀ tó wọ́n ká oòrùn òun náà ni pé kí wọ́n ká ìmálẹ̀ ìmálẹ̀ oòrùn kí wọ́n ká kúrò nígbà tí oòrùn ò bá ní ìmálẹ̀ mọ́ ìgbà yẹn òun wọ́n ti tẹ̀kùwìr oòrùn so ìgbà tí wọ́n ká oòrùn kúrò nìyẹn ìyẹn ni pé ìmọ́lẹ̀ oòrùn ni wọ́n ká ìdàṣàmtò záhàbàbọ́wò ha nígbà tí ìmọ́lẹ̀ oòrùn tó bá lọ àwọn wa mú ẹ̀rí wá lórí ilé ìgbà ohun tó fàá tí mo fẹ́ mú eléyìí wá òun náà ni pé kó máa jẹ́ àǹfààní eléyìí tí a fẹ́ fi kún àwọn àǹfààní tá a ti ṣe lánàá tí a ti fẹ́ kí a pàdánù àǹfààní náà tọ́rọ àǹfààní tó pọ̀ ní tí a bá ka ọ̀rọ̀ àfáwà òbáyòbò káàbì èyí ò jẹ́ nǹkan lákọ̀ọ́kọ́ tí wọ́n fẹ́ ṣe ti drug mo fẹ́ fi kún àwọn àǹfààní tí a ṣe lánàá àti ti drug òun náà ní pé ká fi nǹkan kún nǹkan kan kí nǹkan yẹn kó lè bá pé nǹkan kan tí ó dínkù níbi nǹkan kan káwá fi kún àwọn àǹfààní tá a ṣe lánàá mú fẹ́ bá pélé ṣe ìpìdúrọ̀ lórí àwọn àǹfààní ẹ̀ káàbí fún àwọn àǹfààní ẹ̀ pàápàá jùlọ nígbà tó yẹ pé tẹ̀síìrù sọ̀hábì tẹ̀síìrù sọ̀hábì gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ ulumul Qur'an ulumul Qur'an àwọn ìmọ̀ tó ń kọ́ wa nípa al-Qur'an a ti ń túmọ̀ al-Qur'an àwọn ìmọ̀ tó jẹ mọ́ ìmọ̀ al-Qur'an lápapọ̀ òun náà ń pè ní ulumul Qur'an so nípa ìtumọ̀ tí sọ̀hábí tó bá túmọ̀ àyà kọ̀hánì sí fẹ́rà ìsù ẹgẹ́ bí Abdullahi bin Mas'ud rọ́bìnrin ẹgẹ́ bó ti tú àyà sọ́ọ̀tì Luqman tí ó sọ̀rọ̀ nípa orin gbígbọ́ fẹ́rà ìsù so tó túmọ̀ àyà yẹn pé àyà yẹn nǹkan yẹn ń sàlàyé òun náà ni orin oríbáǹtì wà mí náà náà sì máa yẹ ṣẹ́rì láwọn alhadid ara àyà sí lè parí tó sọ wípé nǹkan tá àyẹ ń sọ níbẹ̀ yẹn òun náà nìkíni alhina orin oye bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ìbájúbù káàbùrí eléyìí tí apá wa abúláàdìyà rahmanallahu ta'ala ìkan àwọn sọ̀hábà ni ó ní qala sittu ayatin qabla yawmil qiyamah àwọn àyà mẹ́fà kan bẹ tí ó ṣẹlẹ̀ síwájú kí ọjọ́ ìgbẹ́dà qiyama tó dé eléyìí fẹ́ pé yóò máa jẹ́ àwọn àmì àwọn àmì ní àwọn nǹkan mẹ́fà yóò máa jẹ́ fún dídé ọjọ́ ìgbẹ́dà qiyama àwọn àyà àwọn àwọn àmì mẹ́fà yẹn ó ní pẹ̀lú àwọn àyà tí à ń kà ní ìbẹ̀rẹ̀ sọ́tọ̀ tẹ̀kíwìrì yìí oní títú àyà tí ń kọ́bílà yọ́bí kìyàmà àwọn àmì mẹ́fà kan bẹ tí ó ṣẹlẹ̀ síwájú kí ọjọ́ ìgbèlà kìyàmà kó tún ṣẹlẹ̀ oní bẹ́yìn náà náà tó bí àkọ́wá pèyí ó ní ní ìgbà tí àwọn ará yóò ṣẹlẹ̀ ó ní ìgbà tí àwọn èèyàn bá wà ní àwọn ọjà wọn tí wọ́n ń tà tí wọ́n ń rà lọ́wọ́ lásìkò táwọn èèyàn bá wà ní àwọn ọjà ìdáhàbà bọ́wù ṣàm ìdáhàbà bọ́wù ṣàm lójijì báyìí ìmálẹ̀ òòrùn yọkàn lọ òòrùn wọ̀kùn tẹ̀kíwéèrò ni òòrùn kan wọ̀kùn ni àwọn èèyàn wà lọ́jà tí wọ́n ń nájà lọ́wọ́ tí wọ́n ń tà tí wọ́n ń rà lójijì nìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ bẹ́yìn náà tó fi àtúrà fi hí ìdáhàbá gbọ́wù ìṣàm lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ìmálẹ̀ òòrùn yọba lọ. fàbẹ́yìn náà máa hùn kàdáríkì nígbà tá bá wà nínú ìdààmú ìpè àkíní ṣẹlẹ̀ irú wàhálà wo leléyìí ìdààmú wo leléyìí tá wà nínú wàhálà yẹn tílẹ̀ tílẹ̀ súlẹ̀ kan náà lọ́sàn-án gan tọ́sàn dòru ìtànà tààrà ti nìjú wà ìdánilójú mú kẹ́dàrọ̀ àmì ẹlẹ́ẹ̀kejì ni láwọn làwọn náà bá ẹ̀rí pé ìdásàmtìkù wírọ̀ ó ti tẹ̀lé àbí wà ìdánilójúmù kádàrọ̀ nígbà tó bá wà ní inú pé ìmọ́lẹ̀ òun ti lọ táwọn àánú dàmú pé irú ìwú lílé yìí tí wọ́n dàmú nǹkan tí ó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ òun ni pé àwọn ara wọn náà kàn tó bẹ̀rẹ̀ sí máa jábọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí máa fọ́nká alákọ̀ọ́kọ́ la sọ pé ó jọ ní lójú èwo lè tó tún ṣẹlẹ̀ yìí ẹmà ìṣẹlẹ̀ tó tóbi ni kò sẹ́ni tírú ìṣẹlẹ̀ tí tẹ́rù ní bà kí n kẹ́kà yípo lójijì lẹ́ẹ̀kan náà sẹ́mà ìdààmú òde nígbà tí wọ́n bá tún wà ń bì yẹn náà ìdùwápa ti jìbálú aláwájì àrùn àwọn òkè náà wọ́n kàn máa jábọ̀ láwọn òkè náà bá máa ṣubú fún àwọn òkè ńláńlá náà bá rí pé òkè ní rẹ̀ yìí àwọn òkè ní rẹ̀ yìí na ń jábọ́ sílẹ̀ lẹ̀ yìí kí ní ṣẹlẹ̀ bàbá ìnàmà hùm kazadik òkè ìgbà tó bá wà nínú ìtẹ́sí yẹn náà tó kè ń jábọ́ fataharraka wà tọ́rọ̀ òkè yóò bẹ̀rẹ̀ sí máa mi yóò máa jóná fàfàzìáti jínú ìlàlín fàfàzìáti jínú ìlàlín àwọn àjẹ́ náà wà gbọ́n wọ́n wà sáré lọ báwọn èèyàn pé à ẹ̀yìn èèyàn ẹjọ́ torí tọ́lọ́run kí lẹ́yìn máa fi ń ṣẹlẹ̀ yìí àkòyí àwa o àwọn àdìjẹ̀nú ìdààmú bá wọn wọ́n wà báwọn èèyàn pé bọ́yá àwọn oyin kàkà tí ó bá wọn lọ́kàn balẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn pé farabalẹ̀ farabalẹ̀ lọ́jọ́ kò jẹ́ kò lé tó bá wọn wọ́n rò wọ́n gbọ́n wá báwọn èèyàn wal insu ila jinni àwọn èèyàn náà ni ẹ̀yà àlùjànnú ayé gẹ́gẹ́ là ń bọ̀ wá bá tẹ́lẹ̀ ìbòlẹ̀ ń bọ̀ ẹ̀yìn tó lọ́dọ̀ sí ìnàgà láwọn náà gbọ́n lọ bá wà àlùjànnú pé àwọn náà rírú ẹ̀rí òkè lè ti ń ṣẹlẹ̀ ayé bá máa bọ́yẹ̀ gbogbo àwọn ẹranko àti kìnìún ni o àti erin ni o àti ajá ni o àtàgùntàn ni o gbogbo pátápátá náà bá máa rò pọ̀ náà bá máa dà pọ̀ ẹran máa dà mọ́ ẹran àwọn ẹran náà máa dà pọ̀ ìdààmú ló bá àwọn ẹran náà wọ́n àtàtà kọ́ ti jà wá bẹ̀ wọ́n tọ́ ìrù kódà àwọn ẹyẹ náà ẹ́ gbogbo wọn pátápátá ìdàrúdàpọ̀ ó ṣẹlẹ̀ láàrin tiwọn náà àtà yọ́dà papọ̀ máa ń òwìwí òwìwí yọ́dà papọ̀ mẹ́lúùlù ẹ̀lú rọ́dà papọ̀ má àtàbà ọmọ ọlọ́pàá rẹ̀ gbogbo wọn mọ́ta gbogbo àwọn ẹyẹ tí ń pẹyẹ jẹ wọn rírí ojú para wọn jẹ mọ́ gbogbo ó dà papọ̀ wàlúwàṣù kódà àwọn ẹranko àbìjà tí mo ti dárúkọ lẹ́ẹ̀kan ni kọlọkọlọ ni gbogbo àwọn ẹranko tí máa ń pẹranko ẹgbẹ́ wọn jẹ gbogbo wọn náà ni ó dà papọ̀ mára wọn pẹ̀lú àwọn ẹran ewúrẹ́ gbogbo àtàkùntàn wà máa jù ba'duhum fi ba'din wọ́n wà wọnú ara wọn wọ́n máa rò pọ̀ mára wọn wọ́n máa wọ́n máa dà pọ̀ mára wọn tòun ni wá ìdánwò ṣoṣù ṣoṣì ẹ̀rọ ilé ìtàkẹ́kàlù òun ni wá ìdá lùhúṣù ṣòṣìrọ̀ kọ́ọ̀l wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé ìsìtàlàpọ̀ ìgbà tí àwọn ẹranko bá bẹ̀rẹ̀ àwọn lùhúṣù àwọn ẹranko àbìjà àwọn white animal wíwà níbi àwọn náà pè ní àlùhúṣù ìgbà tó má bẹ̀rẹ̀ sí máa rúpọ̀ wá ìdá lẹ̀ṣàrú ẹ̀fìlẹ̀ wíwà níbi so ah, wọ́n ní òkèwáyé náà ló tó ṣe tó ṣe rẹ̀ kọ́lá kọ́lá tẹ́lẹ̀pọ̀ kọ́lá tẹ́lẹ̀pọ̀ so àbáwa Ubayy bin Ka'b ó ní ìdánwò tó ṣe ṣẹ́ṣẹ́rẹ́ wà ìdánwò tó ṣe ṣẹ́ṣẹ́rẹ́ kọ́lá ìtẹ́lẹ̀pọ̀ ìgbà tí àwọn ẹranko abìjà wọ́n bẹ̀rẹ̀ sí máa ti kíni wọ́n bẹ̀rẹ̀ sí máa rò papọ̀ mọ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ ni mo fẹ́ kí a fi kún àwọn àǹfààní eléyìí pé ó ti lọ ní àná náà a máa tẹ̀síwájú lónìí pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala lórí ayẹ̀lẹ̀ karùn-ún eré ìtí àti sọ̀túnmọ̀ rẹ̀ fún wáyé òun náà ni wá idhal wuhushu hushirat wá idhal wuhushu hushirat àwọn onímọ̀ wípé wọ́n yapa lórí ìtumọ̀ gbólóhùn kan kò ń ṣe àwọn alimamu kúrútùbí alimamu tọ́bárí alimamu kẹfíì alimamu bagawi kò ń ṣe wúrọ̀ àwọn ìyẹn ló ń pè ní alimamu alifasiru kan yapa àwọn tó ń pè ní alifasiru gẹ́gẹ́ òun náà ni nínú àwọn sọ̀hábà àtàwọn àtàbíru kọjọ pé mujahidi tí ó báyìí ikirima tí ó báyìí dọ̀háàkì tí ó báyìí sùdíyù tí ó báyìí Ar-Rabi' ibn Anas tó tú báyìí Ali ibn Abi Talib tú báyìí Ibn Abbas tú báyìí Ibn Mas'ud tú báyìí tàwárí pé ìtumọ̀ tó mú tú yàtọ̀ sí ìtumọ̀ tẹ́nì kejì tú wọ́n sọ wípé àwọn ahlu ta'wil wọn yàpá torí pé àwọn gẹ́gẹ́ ní ahlu ta'wil àwọn ní ahlu ta'wil ṣẹ́rí gbogbo àwọn àfáà wa tá a sọ táà máa ń kàtíra àwọn ìta ń sọ tí mo mú lórúkọ tí wọ́n wá láìpẹ́ yìí alimamu Tabari ni imamu mufassirin àti alimamul ah, Qurtubi ni alimamul Baghawi ni Ibn Kathir ni alimamul ah, Sa'di ni nítòsí tòsí wá ń bí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó tún ti sáájú lọ́lọ́lọ́lọ́ ni àwọn ìyẹn ní àwọn máa ń ṣe náklù ni wọ́n máa ń gbé ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ ahlu ta'wil gan pẹ́bà yìí so àwọn wá ṣe tarjih níbi tó bá ti yẹ kán ṣe tarjih níbo míì ní ibi tó bá yẹ kán ṣe jam'u yẹn ni pé bíta báyìí ká sọ pé ẹjá jẹ gbogbo ọ̀rọ̀ yìí papọ̀ pé ọ̀rọ̀ yóò takora wọn gbogbo ẹ̀ náà ni ìtumọ̀ rẹ̀ correct wọ́n ti jámì nígbà mi ibi tó bá yẹ pé wọ́n wò pé ọ̀rọ̀ yìí ṣe dégbẹ̀ ló correct eléyìí tẹ̀sùn ìdílé lọ wọ́n ti tẹ̀ díẹ̀ nígbà mi àwọn àhìlẹ̀ta òwe yìí àwọn àǹfàà fi káwọn gẹ́gẹ́ ni wọ́n ní ìtumọ̀ al-Qur'an fẹ́ pé a máa ń dá ìtumọ̀ al-Qur'an wọ́n ti yapa lórí ìtumọ̀ wáyìdá ìwòṣòṣù ṣòṣìọ̀rọ̀ náà àwọn apákan wọn sọ wípé wáyìdá ìwòṣòṣù ṣòṣìọ̀rọ̀ wọ́n ní túnmọ̀ ní pé máa ta ìgbà tí àwọn ẹranko abìjà tó bá ń kú orí báyìí tẹ̀ ẹ̀ pé à ń sàlàyé fún wa àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀karùn-ún rèé máa ta ìgbà tí àwọn ẹranko abìjà sábà bẹ̀rẹ̀ máa kú nínú àwọn tí wọ́n túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ òun náà ni àfáwà Abdullahi ibn Abbas ọ̀gbìn àìhùmà nínú ìwáyà Ikrima ìwáyà tí Ikrima gbà wá ẹ mọ̀ pé Ikrima ìkan náà ọmọ kí wà Abdullahi ibn ni wá tó ń gbà wá látọ̀rọ̀ nígbà tí ń ní ìtumọ̀ tó ń gba kéwú lọ́dọ̀ sọ fún pé wàyí قال أطبي حشر البهائم حشر البهائم أني حشر أو البهائم أو ينكو أولئك موتها يكون أي وإذا الوحوش حشرت إذا الوحوش ماتت nígbàtí àwọn ẹranko tọ́wọ́ bẹ̀rẹ̀ sí máa kú àwọn albaha'im tọ́wọ́ bẹ̀rẹ̀ sí máa kú ọwá ní wà hásùrù kulli shay hásùrù gbogbo nǹkan tọ́bá sọ pé nǹkan wọ́n hàṣàrọ̀ rẹ̀ hàṣìrò gbogbo nǹkan òun náà ni almaud ikú ikú ni wọ́n ni ọ̀háyò jinni wàlíì yàtọ̀ sí àwọn àjẹ̀nú àtàwọn èèyàn nìkan fa innahuma yuqafani yawm al-qiyamah wọ́n láwọn èèyàn àtàlìjẹ̀nú yóò kọfá ní yawmal qiyama wọ́n ó dá wọn dúró lọ́jọ́ gbogbo alkiyama wọ́n ó dá wọn dúró ṣẹlẹ̀ báyìí ni àbáwa Abdullahi bin Abbas yàwọn gara ìgbóma nǹkan fi túmọ̀ ayà ènìyàn bákan náà àwọn tó tuntun bẹ́ẹ̀ òun ni àbáwa Rabi'u bin Khaytham àbáwa Rabi'u bin Khaytham wọ́n ni wàyí dàlùwẹ̀ wọ́n ní ìtumọ̀ ní pé ta àìlèha amrullah àti ọlọ́run bá Allah subhanahu wa yóò wá lórí àwọn ẹranko àti ọlọ́run bá náà ní ikú amúrù bá Allah subhanahu wa ta'ala lórí nìyẹn yóò ṣẹlẹ̀ lé lórí so

àwọn míì wọ́n ní ìtumọ̀ wàídàlùwòṣóṣù ṣíṣẹ́rọ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ni wàídàlùwòṣóṣù ìtàdàpọ̀ wọ́n ní nígbà tí àwọn ẹranko wọ́n bá di tí wọ́n rú pọ̀ wọ́n bá di nǹkan tí wọ́n rú papọ̀ ọ̀rẹ́ bá ń sìn àwọn tó tú eléyìí bẹ́ẹ̀ òun náà ni Ubayy ibn Ka'b tí àbá gbàgbé tí mo kà tó yíba so Ubayy bin Ka'ab ó ní wàyí dàlú ṣóṣíw ṣóṣírọ̀ ó ní ìtumọ̀ ṣóṣírọ̀ ó ní ìtumọ̀ ní pé ìtàlàpọ̀ tẹ́bá wo nǹkan tí àbáwá Ka'ab bin Malik Ubayy bin Ka'ab tó fi túwá rẹ̀ ó yàtọ̀ sí nǹkan tí Ibn Abbas fi túwá bí Ibn Abbas ó túmọ̀ rẹ̀ sí al-mawt wípé ikú ni Ubayy bin Ka'ab ó túmọ̀ rẹ̀ sí kí ni ìrúpọ̀ tẹ́bá wo túmọ̀ yìí ẹ̀rí pé ìtumọ̀ yẹn ó ṣe kí ni ó wọn abẹ́ẹ̀kọ́ ni àwọn gbóòlò yẹn ó takora wọn àwọn míì wọ́n ní ìtumọ̀ ní pé jumiat ìdádùwòṣóṣó jumiat ṣe rí àwọn tán túmọ̀ rẹ̀ sí jumiat àtàwọn tán túmọ̀ rẹ̀ sí ìtàlàpọ̀ ìtumọ̀ wọn súnmọ́ àwọn orí bá nìkú àwọn ọmọ ìtàn pé ìtumọ̀ ní pé nígbà tán bá kó àwọn ẹranko nígbà tán bá kó wọn jọ so nínú àwọn tí wọ́n túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ onáà ní kọ̀tádà ọmọkéwò Abdullahi bin Abbas ọmọkéwò Abdullahi bin Mas'ud lòun abẹ́kọ́ ọmọkéwò Abdullahi bin Mas'ud ni nígbà tí Mujahid àti Ikrima táwọn jọ ọmọkéwò fún Abdullahi bin Abbas bàbí náà sọfá wa kọ̀tádà àwọn ni ìtumọ̀ wá ìdàlù ṣóṣù ṣọ́ṣọ́rọ́ wọ́n ní túmọ̀ rẹ̀ òun náà ni pé àwọn ẹ̀dá àwọn ẹ̀dá tá

ẹ̀rí jẹ́ mọ̀ sọ wípé àwọn àbá wa tí mo dárúkọ àwọn tákọ tíra tẹ̀síìrì tá ń kà àbẹ́ẹ̀kọ́ ni mo ní tí ìyàpá bá ti wá ṣẹlẹ̀ báyìí mo nígbà míì nínú kí wọ́n ti já mi wù ká kó gbogbo ọ̀rọ̀ yẹn jọ tó bá yẹ kọ́rọ̀ tó ṣe kó papọ̀ ni àbí mo nígbà míì sì ní kò sí kó wà pẹ̀lú àwọn tó kù nítorí ẹ̀ alimami tọ́bárí àwọn wájú tẹ̀dí ẹ̀ nígbà tí ó ti kó papọ̀ wọ́n ti tẹ̀dí ẹ̀ wọ́n ni wà áwùlà àkọwàlì fi ìdáàlì tàbí sọ́wádì kọ́ọ̀lù mọ̀kọ́ wọ́n ni eléyìí tí ó ṣe déédé jùlọ eléyìí tó ṣe déédé jùlọ nínú àwọn ọ̀rọ̀ tá a kà yìí tó ṣe déédé òdodo jùlọ òun náà ni gbọ́dọ̀ àwọn tó sọ pé máàna ṣóṣẹ́rọ́ wọ́n ní ìtumọ̀ ṣóṣẹ́rọ́ òun náà ni jùmíà ìgbà tó bá kó àwọn ẹranko wọ́n bá kó wọn jọ fa omi ìta tán wá pa wọ́n lè anna al-ma'ruf fi kalam al-arab min ma'na al-hashr wọ́n ní torí pé nǹkan tó gbajúmọ̀ nínú gbólọ̀ àwọn lárúbáwá tí náà fi tẹ̀jí ìhùn ní èdè ìntẹ́bìhù mo rò pé kí a ṣe tẹ̀síìrù ìgówà ilmi àbí káka máa máa ṣe ní ṣe pé káka máa túwá àyà Kùránì lọ lásán káwà káṣe kó wà ilmi olóṣèṣe fẹ́ gba mọ́síláàsì tí mo fẹ́ gbà lónìí nínú àwọn àlùmọ̀rọ̀ jihad nínú ìmọ̀ usulul fiqh tí ọ̀rọ̀ bá takora wọn ó láwọn irinṣẹ́ tá a máa fi ń sọ wípé eléyìí báyìí ló jẹ́ ká máa pọ́rọ̀ ilé ìtẹ́sùn àjórí lọ nínú àwọn àlùmọ̀rọ̀ jihad ó ní dalalatu alfaz wa dalalatu alfaz orí bá nìsí náà pé àwọn gbólóhùn yìí kí ni nǹkan tó ń tọ́ka sí gan pàápàá náà irú nǹkan tó wà bí tẹ̀rí ní ìtọ́jú tẹ̀sí ìhìnlì òun náà ni ìtumọ̀ èdè lárúbáwá nǹkan tí mo yẹ fún aláǹfààní bí i pé ìgbà míì a máa ń tẹ́ tẹ̀sírùn Qur'an pẹ̀lú èdè lárúbáwá pé kí làwọn lárúbáwá gbà lérò pẹ̀lú èdè kí ló fà á tí ó bọ́nà ọba àlékílá jíjí kó yíwa wípé òun sọ Kùránì kalẹ̀ bí lisani arọ̀díyìn mòyí jẹ́lì ìtagbára lẹ́yìn bọ́nà ọba àlékílá lóhun sọ Kùránì kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tó clear ó túmọ̀ sí pé tàbáwá wá túnmọ̀ Kùránì nínú àwọn bíta máa ń kí ni wọ́n gbà lérò nínú èdè tọ́lọ̀ ọba àlékílá ní èdè oúnjẹ gẹ́gẹ́ lóbi sọ Kùránì tó sì clear

ẹ̀rì tọ́lọ̀ bá dékẹ́ lò àṣọ́lá náà Al-Qur'an tọ́lọ̀ bá dékẹ́ bá lò àṣọ́lá nínú èdè àdùá àlùmọ́ túmọ̀ ṣùgbọ́n tó yẹ pé ìtọ́lọ̀ in tí wọ́n ń gbọ́yé nínú èdè lárúbáwá kọ́lọ̀ náà bá dékẹ́ lágbà lérò pé bá ń sìn irú yẹn ni a wà rí dẹ̀lì tí ó tùwò wípé sọ́lám yí báyé o nǹkan tí ṣẹ̀rí àgbàlérò láti tú gẹ́gẹ́ kàtẹ́lẹ̀ gbàlérò a rí dẹ̀lì abẹ́kọ̀ ni inú hadith wa nabi sallallahu alaihi wasallam àdíkárínú àgbọ́rí àwọn tọ́lá táà bá ti wá lè rí bẹ́ẹ̀ a jẹ́ pé in tí asìlù ní pé kágbé lọ sí di èdè ó jẹ́ báyìí dùn ẹ̀ ní tí ó bá mú wa gbé kó ní asìlù yẹn á rí dẹ̀ lílù ni ya asìlù tẹ́ ẹ̀ mọ́kí ní ìmọ̀ ní èdè òun kọ́ ni ghayru murad al asìlù ghayru murad kìí ṣe asìlù náà gbà lérò ní báyìí in tán gbà lérò nǹkan míì ni nígbà kéèyàn máa tako kéèyàn túmọ̀ alukur'an pẹ̀lú èdè èyàn lè túmọ̀ alukur'an pẹ̀lú èdè ó sì wà ní nǹkan tó fi máa túmọ̀ alukur'an lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa tafsir mo tọ́ka wa sí síra mo tọ́ka wa sí ìmàkálẹ̀ kan mo ní ìlú alukur'an dàbí gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ ṣe tafsir alukur'an tí ò ti fẹ́ bá bí ọlọ́run bá pàdé àbíkọ́ lọ́kọ́ ìlú alukur'an bákan náà torí pé rí usulul fiqh ìmọ̀ ní tí máa ń kọ́ wa bá àti máa ń túmọ̀ ọ̀rọ̀ usulul fiqh ní ọ̀sọ̀ fún yín pé tí nǹkan bá wá báyìí bá ṣe máa ń túre tí nǹkan báyìí bá rí báyìí tí nǹkan bá nǹkan tí usulul fiqh ń kọ́ wa nìyẹn nǹkan báyìí ló túmọ̀ tẹni tí ó bá túmọ̀ alukur'an so àwọn ìmọ̀ yìí tó jẹ́ ìmọ̀ tí ọjọ́ irinṣẹ́ láti túmọ̀ alukur'an irú ẹni bẹ́ẹ̀ ní bùkátà sí kọ́mọ́ bá wọn tutù tutù nàmẹ́ tó bá lọ kọ́ ìmọ̀ ìlúmọ̀ alukur'an wọ́n ti jẹ́ kó yé e nínú ìmọ̀ yẹn ìgbé inú àwọn nǹkan tá a máa ń gbára lé láti fi túmọ̀ alukur'an òun náà ní èdè lábáwá pẹ̀lú dẹ̀lílù ayé àtìmọ́sọ́ yẹn tẹ́wọ́ ara àtìmọ́sọ́ yẹn irú ẹ̀ wá òun sọ kùránì kalẹ̀ pẹ̀lú ìdí Lárúbáwá kódà ìdí kí n fún yín ní àǹfààní kan náà bàbá wa la Allāmah Ibn Uthaymin àwọn náà fún wa láǹfààní yẹn nínú sẹ́kù ló wa kí àwọn kọ̀ wá ìdù àwọn òfin tó wà fún títúmọ̀ àtìmọ́wò ọlọ́run ọba àti tìfásùwẹ̀ wọ́n jẹ́ kó yọ wípé nǹkan tó bá òun náà láàmà túmọ̀ rẹ̀ oríwà nìkù nítorí wípé ayàtàrù lẹ́rìn náà èdè tọ́nà ọba adékẹ́lá fi sọ alkùnrán kalẹ̀ èdè lárúbáwá tó clear ni tó tọ́nà lárúbáwá sọ pé yádù yádù náà ni tí yádù bá ń pè ní yádù náà ni tó clear náà yẹ mọ́ ilẹ̀ yìí túnmọ̀ rẹ̀ padà torí pé tẹ́bá fẹ́ máa yìí túnmọ̀ rẹ̀ padà á sọ pé nǹkan ní tí lárúbáwá ń pè ní clear ní tí lárúbáwá ń pè ní yádù kọ́ nìyẹn ẹ tú pẹ̀lú nǹkan tí ó jẹ́ bá níbi ẹ tú pẹ̀lú nǹkan tí ènìyàn ń pè ní yábí ẹ má tú pẹ̀lú nẹ́ẹ̀mà ẹ má tú pẹ̀lú kújúrọ̀ tàwílù nìyẹn almaana mutabadir ila zihin ìtumọ̀ tí ó sáré wá sínú ọpọlọ èèyàn sábà sọ pé yájú nínú èdè ọwọ́ gangan ni kìí ṣe nẹ́ẹ̀mà kìí ṣe kújúrọ̀ ẹ̀yìn fẹ́ yí ẹfẹ́ tọ́ọ̀mù làákàyè wá padà ni ó jẹ́ bá níbi tàwílù tí ò lọ́nu bílé ìṣe jẹ́ nìyẹn ẹ mẹ́jẹ̀ ń gbé wa rẹ̀ jìnà púpọ̀ wàílá mo fẹ́ máa gbọ́nà nǹkan wá tó yẹ pé ìyún wà nílé nítumà ní táwà jẹ́ kó yà pé kọ̀rí yọ́ sọ fún wa pé kí ni wọ́n lò sí níbi bí ìkílẹ̀ bí tú irú ẹ̀ ní kò ń ṣe gbogbo àtàn bá lo yẹ̀mín ní máa ń túmọ̀ ló máa ń túmọ̀ ọwọ́ ló máa ń túmọ̀ kí ni agbára ń gbà yẹmínú ń bẹ̀yẹn àbí tẹ́ ma rí tọ́lọ́ ma rí kẹ́ sọ pé la akhadnahu bil yamin yẹmí ní bẹ̀yẹn kó wà nìyẹn ó clear so bet mo ní kí má dùn àrùn jìnà púpọ̀ ọlá pé kí n kẹ́ ṣàlàyé àwọn kankan dára ní bùkátà sí láti lè bọ̀ stress point wípé ìgbà míì o ìlànà tí alìmọ́mù tọ́bárí tí wọ́n rìn bí wọ́n ní wọ́n ní lè annan ma'arufa bí kalami al'arọ̀ fi ma'anar hasri wọ́n ní torí nǹkan tó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ àwọn alárúbáwá nígbà tí wọ́n bá nínú túmọ̀ alhasri ìtumọ̀ táwọn alárúbá tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn òun náà ní kí ni aljamiu òun náà ní ká kó ní lọ́ba mú pé ní alhasri nítorí wọn ma'aruf lọ́dọ̀ wọn ni alkiniu aljamiu wà mí nù kọ́

yẹn ni pé nǹkan tí àkójọ ni tó jẹ́ mọ̀jùmọ́ à tẹ̀pẹ́ ismail mọ̀fẹ́rẹ́lù ni ẹ àti wàkọ́ọ̀lùhù àti gbọ́nà ọba tuntun pé fàhátàrọ̀ fanẹ́ẹ̀dà fìràún fàhátàrọ̀ ọwá kó àwọn èèyàn jọ àyífà jamaà fanẹ́ẹ̀dà ọwá pèpè nígbà tó ń bá àwọn èèyàn jọ يحمد تأويل القرآن على الأغلب الظاهر في تأويله من تأويله wọ́n ní nǹkan tá a sì máa ń gbé ìtumọ̀ alkùnrin lé lórí òun náà ni alàgbàbí zọ́ọ̀hìrì òun náà ni nǹkan tó bá wọ́pọ̀ jùlọ tó sì hàn nǹkan tó bá pọ̀ jùlọ tó bá lékè jùlọ tó sì hàn ní ń ta wíìlì nínú ìtumọ̀ rẹ̀ láàdà ánkárì mẹ̀tòhù kéèṣe tí ó bá wọ́n tó ń ṣe nǹkan tó bá wọ́n tí ò gbajúmọ̀ ìtumọ̀ mí ilé wọn tí ò gbajúmọ̀ tó pé o yẹn náà ó lè túmọ̀ sí tòótọ́ gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas ṣe túmọ̀ rẹ̀ sí mọ́ta ó lè túmọ̀ mọ́tù náà ṣùgbọ́n ìtumọ̀ yẹn ó dínà kò sì gbajúmọ̀ ó sì wọ́n so in táàmù wá fi ń túkù àn òun ni al-aglabu zohir in tó wọ́pọ̀ jùlọ tó ló fi jẹ́ sí pé eléyìí ni bàbá alimamu Qurtubi alimamu Tabari náà yóò fi ṣe jí ẹ̀wí pé tafsiru Qatada ń bẹ̀yẹn pé wá ìdàlùwòṣòwòṣò ṣọ́ṣọ́rọ́ àìjùmíàt òun ló tẹ̀sùn jùlọ náà tábà bẹ́ tu bẹ́ẹ̀ nǹkan káyẹ̀tọ̀ wá tu ló gèrè báyìí wá ìdàlùwòṣòwòṣò ṣọ́ṣọ́rọ́ àti ní ọjọ́ tí a máa kó àwọn ẹranko jọ láti ṣèdájọ́ láàrin wọn ọ̀tàdà sọ wípé ọlọ́run ọba àlékí ló ti dájọ́ láàrin wọn bọ́nà ọba ti fẹ́ bóòlù ọlọ́run ọba ti fẹ́ tọ́lọ́run ọba ti ṣàlàyé fún wa ọlọ́run ọba ti ṣàlàyé bó ṣe fẹ́ fún wa òun náà ni pé gbogbo ẹran tí wọ́n bá ṣàbòsí fúnra wọn nígbà tó wà ní ayé tó pé kan lágbára lórí ìka tó fi wá yàn jẹ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba onídéédé ibi tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ibi tí ó ráàyè láti ṣèdájọ́ dé ọlọ́run ọba ní kó tó ṣèdájọ́ àwọn ẹranko tí wọ́n tàbòsí fúnra wọn ẹran kan tó tàbòsí fún kejì òní lọ láì jẹ́ kọ́lọ̀ ọba àdíkẹ́lá yanjú àbòdí tí ń bẹ láàrin ara wọn tẹ́lẹ̀ yìí tí wọ́n yàn jẹ yẹn tí ó gbẹ̀kan lára rẹ̀ síwájú kọ́lọ̀ ọba àdíkẹ́ tó sọ wọ́n di yẹpẹ̀ jàmáà nígbà tẹ́lẹ̀ yìí bá wá rí bẹ́ẹ̀ báwo ni ó ti wá wá sínú làákàyè àtàwa àwọn èèyàn tẹ́ẹ̀pẹ́ torí tí wá lọ́wọ́ bá àdíkẹ́lá fi dáàdì jẹ́ náà ni kí òní ti dájọ́ lórí ẹ̀ àwọn ẹranko tẹ́ pé ọ̀rọ̀ wọn ló padà ọlọ́run bá lékẹ́ lọ́wọ́ sì dájọ́ láàrin wọn torí pọ́lọ́run bá lékẹ́ lọ́wọ́ fàbò sí gbogbo omi yóò dàbí tẹ́lẹ̀ yẹpẹ mọ́ sọ so ibi tó yẹ pé àwọn ọmọ tó yẹ pé àwọn ẹranko tó pọ̀ ọ̀rọ̀ sí wọn gan yẹpẹ lọ́rọ̀ wọn padà já sí tó yẹ pé tó bá tọ̀rọ̀ wọn bá padà wá já sí yẹpẹ tọ̀rọ̀ bá lékẹ́ bá padà wá sọ wọn di yẹpẹ kéfì rí ó padà kèfèrí ọmọ wá kábàámọ̀ yá léìtà ní èyàn máa fi ń kábàámọ̀ lórí tó ti bọ́ sí ìlú tí ò lè tẹ́lẹ̀ mọ́ láíláí wọ́n máa fi léìtà kábàámọ̀ lé lórí yá léìtà ní a ọmọ ṣe fún mi o kún tutù rọ́ọ̀bà èmi náà bá yìí ti jẹ́ ẹranko ọlọ́run bá ti dá mi lẹ́ranko débi tó rán pé mi náà padà di yẹ̀pẹ̀ lónìí torí pé àwọn tó bá di yẹ̀pẹ̀ wúlò jà wọn jọ wọ náà lọ lọ́bi jẹ́ sí pé àwọn kèfèrí àwọn ẹranko wúlò jù wọn lọ ọlọ́run bá ní kíra tó náà Al-Qur'an bá ní ulaika kal an'am Allahu akbar ìsìdírọ́kù ni ẹ ọlọ́run bá ní bal hum adall ọlọ́run bá láwọn tèbìrín wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko ọlọ́run bá ní bal hum adall ọlọ́run ní kódà wọ́n ti ẹ̀kún irú ìsìlúbù wọn ń pe ùlá ìkẹ̀kẹ́l ànáàmì balhum azọ́lì tọ́lọ̀wọ̀n bá lẹ́jà pọ̀ fi wọ́n wé ẹranko pé ọkọ́ lo tẹ̀sílíù pẹ̀lú káàbù tẹ̀sílí pé kẹ́l ànáàmì ọwá tó ní bal ọwá tó ìsì náà pé hum azọ́lì wọ́n bá yín sí so kan gbàdúgbò yẹn kọjá káàdì fi tẹ̀rí fáwọn kèfèrí gan tó nù wọ́n tó wọ́ sí jẹranko lọ pẹ̀lú àwọn ẹ̀rí ta mọ́ pé tó bá jẹ́ òbẹ̀dà sí àmàga àwọn gbọ́tò rí pẹ́ranko ti ni ó bẹ́ ta àwọn tí ó báwọn náà tà mẹ́ná wọ́n tà máa pé kọ́rọ̀ àwọn náà já sí di ọ̀rọ̀ ẹranko torí pé ẹni tọrọ ẹranko tọrọ ẹ̀ já sí yẹ̀pẹ̀ lọ́jọ́ òbẹ̀dà eléyìí báyìí òun náà ni nǹkan tí a tó fi ṣàlàyé lórí yẹn ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé nípa hadith tí alimamu Tirmidhi tó mú wá ní mú rí fẹ́ sílẹ̀ kan tó ń sọ̀rọ̀ nípa aṣáàtù jamma a lèdè ṣáàtù kọ̀rọ̀nà ẹran tí ò níwu onáńpè ní aṣáàtù jamma ẹran tí ò níwu àbẹ́ran tí wò rẹ̀ kéré mìnàṣáàtì kọ̀nà tó wá já pẹ̀lú ẹran tí ìwo ti ẹ ṣe gàgàrà tí ìwo ti ẹ tóbi àbẹ́lẹ̀ tó ní ìwo tó ń bẹ́lẹ̀ tí ò níwo jà ṣe mọ̀ pé eré tí ò níwo yẹn yọ́padà jìyà náà níyà lọ́bá mẹ́ ṣùtọ́ bá díjọ́ gbèrè alkiyama eléyìí tó níwo tó yan eléyìí tí ò níwo jẹ yẹn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ti dájọ́ láàrin àwọn ẹranko yẹn láàrin àwọn wọn orí bá ń sìn so kódà àwọn kòkòrò gbogbo àwọn kòkòrò náà wọ́n kó wọn jọ láti ṣe alkitọ́ láàrin wọn lọ́jọ́ gbé alkiyama so wọ́n ṣe kìṣọ́ wọ́n ṣe ìgbẹ̀kan pé ìwọ́n ti báyìí fún lágbájá ẹ̀tàn pè ní kìṣọ́ sí ni ó jẹ́ báyìí sí wà

òun láyẹ̀ ẹlẹ́kẹfà bí ṣẹ̀pé méjìlá la pé kó tó ka jàwábò àṣìṣàrọ̀ ọlọ́run bá ní wá ìzẹ́lbí haaru tó jìrọ̀ ọlọ́run bá ní àti ní ìgbà tí àwọn odò àdìhàr àwọn ibùdó ńláńlá tó jìrọ̀ nígbà tí wọ́n bá ń kún àkúnfàyà tó jìrọ̀ ìtumọ̀ ní pé ìmùtálà àti wàfáàbọ̀ máa hùhà imtala'at wa fadho ma'uha yani ke ti awon ibudo to ba bere ti ma kun to mi re wan to mi re wan fadho ti mi re wan tin to kun akunle o kun akunte awọn atiko awọn ami paye ti fe pare yin wa idhan biharu tujira lawa do be pe àwọn omi odò àwọn odò ńlá láwọn máa wọ́n máa wá tẹ́lura wọn omi eléyìí tó níyọ̀ àti omi eléyìí tó dùn wọ́n máa fi kí ni wọ́n máa dà papọ̀ wọ́n máa dà papọ̀ tó yẹ pé gbogbo odò gbogbo odò àtòkun àtọ̀tà gbogbo ẹwà dẹ̀ ọkàn òkun dájú fúnra rẹ̀ ọ̀tá dájú fúnra rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n pọ̀ ju orí ilẹ̀ lọ ẹni tó bá kọ́ ìmọ̀ kátà ń pè ní ìmọ̀ geography tó bá sọ fún wa nínú ìmọ̀ geography pàtẹ́ntẹ̀jì tí omi kó lórí ilẹ̀ àti pàtẹ́ntẹ̀jì tí ilẹ̀ kó àà ah, omi mọ̀ ju ilẹ̀ lọ púpọ̀ rọ̀ ọgbẹ́ni ẹ̀dáwò yìí omi jù lọ gan rírà yìí so àwọn omi yìí gbogbo àwọn omi inú wa kún ọwà jápọ̀ ó jápọ̀ rírà yìí náà eléyìí báyìí nǹkan tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa so tí ó sọ nìyẹn nínú ìtumọ̀ míì táwọn míì túnmọ̀ ń tu tó ìjẹ́ pé ìtumọ̀ yẹn náà òun náà ó lálàáfíà òun náà ni pé ìgbà tí ó bá di wípé omi ó di nǹkan tí wọ́n sọ di gbígbóná pẹ̀lú iná wọ́n gbé kaná tí wọ́n hìtì ẹ̀ pẹ̀lú iná ohmiyat bin náà wọ́n àwọn mìíyà níjàmú omi uhmiyat bin nar tó bá di tí wọ́n gbé gbóná tí wọ́n wọ́m tí wọ́n gbé kaná hatta tabakọrọ niyahuha tí omi rẹ̀ ti gíní tó omi rẹ̀ fi gbóná débi tí ó boiling point O tabakọrọ ó yẹ bá yìí so tí a wá rí sí iná tó bẹ̀rẹ̀ sí láàyè omi oríbà ní sùn so ìyàn náà òun náà níbi tí wọ́n ti mú tó bá yẹ pé tí omi kún ni wọ́n mú láti di a wọ́n máa ń lo gbólóhùn kan fún alhaul oríbà ní sùn so tí haudu bá kún wọ́n máa lú bẹ́ẹ̀ so wọ́n ní sájárọ̀ ṣáwùbọ̀ kuma bẹ́ ṣe sáàdíyà rẹ̀ ni àbíkọ́ sọ pé sájárọ̀ ṣáwùbù tó máa fẹ́ ṣe tó máa fẹ́ gbé wá ní mùtà ájí ni so ìtumọ̀ ni pé tọ́bá ní sájárọ̀ ṣáwùbù yẹn ni pé pool ibi tó mi dágbó sí ó wá kún débi tí ń sẹ́ omi adágún ó kún débi tí ń sẹ́ tọ́bá sọ pé sájárọ̀ fùlánú àtànúrọ̀ ìyóhun ti yọ́mọ túmọ̀ sí wípé a lágbájá o kó igi ìkóná igi ìdáná ó kó sínú oven tó fi dáná débi tí iná yẹn tó fi ń jó iná yẹn fi ń jó bùlàbùlà wọ́n ni sájàrọ̀ fúlánú àtànúwọ̀ tó ti bá yìí so wọ́n ní ọ̀nà méjèèjì yẹn òun náà ni ìtumọ̀ àyà yẹn ló lè ló lè gbà wá ló lè túmọ̀ sí náà àwọn onímọ̀ náà wọ́n yapa lórí ìtumọ̀ ẹgẹ́ mú orí sọ orí bá ní sùn àwọn kan sọ wípé وإذا البحار سجرت وما معنى ذلك وإذا البحار اشتعلت نارا وحميت wọ́n ní nígbà tí àwọn odò tó bá di tí wọ́n tan iná sí tí wọ́n dáná sí tí ń jò tó wá di wípé omi rẹ̀ ó wá gbóná wàhámiyà omi rẹ̀ wá gbóná látara náà tí wọ́n dá sí so wọ́n ní àsìkò yẹn ni ọlọ́run bá lẹ́gbẹ́ sọ pé wáyé zambi haru fìjìrọ̀ fún ibà yìí irú yẹn sìn ẹgbà wa abùlàálíyà lọ́dọ̀ òbájú bùn káàbùn sábàdẹ̀ sọ̀rọ̀ nípa Ubayy ibn Ka'b ẹ̀yìn tí ma ń pè nínú àwọn tánàbí sọ̀lọ́sọ̀rọ̀ fẹ́ pé ká lọ mú ìmọ̀ al lọ́dọ̀ wọn abẹ́kọ́ ni so Ubayy ibn Ka'b nínú àwọn afọ́ oní tafsiri ni bákan náà àwọn afọ́ àtàn ma Qur'an ká tó jẹ́ pé tí àwọn èèyàn bá fẹ́ sábàwá bá nẹ́bi pé àwọn fẹ́ kọ́ Qur'an nínú àwọn tánàbí máa ń rẹkọmẹ́ndì fún wọn pé ẹ lọ kọ́ Qur'an lọ́dọ̀ wọn ni Ubayy àdúgbò Eh, Ubayy ibn Ka'b lálẹ́ lóru eh, Ubayy ibn Ka'b wa ń ṣe tahajjud lọ́wọ́ lọ́ba tẹnubọ Kùránì anẹ́bíbá dúó anẹ́bí ò lè lọ́mọ́ kìíní yẹn ń wo anẹ́bí lára nígbà tó wá dọjọ́ kejì anẹ́bí wa sọ fún Ubayy pé ah lóru àná káìkíákíákíá tí mo ń kọjá lọ sí mo gbọ́dọ̀ nǹkan Kùránì wò kí n lè lọ́mọ́ kan dúó ni tó bá ń bá ọmọ alẹ́kà sí ń lakọ̀dí òtí tàmìsmáwọn ní mazambiri alidawu ah anábì ọlọ́mọ kẹ́ o kódà ohun kanú àwọn ohun àwọn ará lè dáwù bọ́nà balika ìtàwọn lẹ́ta pẹ̀lú ohun tó ọlọ́run ti fún ọ ní kanú àwọn ah ohun rẹ̀ ìdá púpọ̀ ah bọ́ ìbùn káàbù ní kí n bá ti mọ̀ fún gbogbo ní báyìí tó ka dáadáa jù bá ń lọ àwọn tó lè ṣe dáadáa jù bá lọ àfẹ́bí ọlá pé mà ní ó jẹ́ báyìí so kùbájú ìbùn káàbù ní nínú àwọn tó nímọ̀ nípa Kùránì dáadáa ni ẹgbà wá abúláàlíà látọ̀dọ̀ rẹ̀ ní pé onígbàtí ó bá yìí káàbùn túnmọ̀ ara ẹ̀bá wọn ó ní wọ́n sọ wípé kọ́ọ̀lá kọ́ọ̀lá ti jìnnà lè in ó ní àwọn àjẹ̀mú mọ́ sọ fáwọn èèyàn nígbàtí tẹ̀lẹ̀ ìbá tẹ̀lẹ̀ pé nahnu ah nǹkan kan tí ń ṣẹlẹ̀ báyìí ìró rẹ̀ lámúwá fún yẹ̀yẹ̀yàn ẹ̀yìn ọmọ nǹkan kan ti rí nǹkan nahnu na'tikum bil khabar àwa mú ìwó wá fún yín lórí ìkàtí ìṣẹ̀lẹ̀ báyìí kí ni nǹkan yẹn fantaliqu ila al-bihar bẹ́ẹ̀ tí wáyé ẹ sá máa lọ síbi àwọn òkun ẹ máa lọ síbi àwọn odò ńláńlá fa idha hiya ta'ajjaja nara nígbà ní bá bẹ̀rẹ̀ sí máa jò fún iná iná ń jò nínú ẹ̀bùlàbùlà orí bá nísìn débi tí omi ẹbí gbóná so ọba yìí bùn káàbù ní nǹkan tọ́lọ̀ ọba àbí kẹlá ń sọ nìyẹn tó dé bá nísìn wípé àwọn odò ó di tí ó gbiná tí iná ń jò nínú wọn tí omi ibẹ̀ wà gbóná jẹjẹrẹ wàyí dàbí haaru sùjírọ̀ wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn náà kéèsù àwọn nìkan wọ́n tú bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni àfáwà Ali ibn Abi Talib radiyallahu anhu báwọn náà ti sàlàyé fún ọkùnrin kanú Yahudi ni ẹ kò tí báyìí sí ìgbà tí wọ́n wọ́n bílé Ali ibn Abi Talib sọ fún ọkùnrin Yahudi yẹn pé ayna jahannam níbo ni jahannam wà faqala al-bahr ọwá ní inú òkun ni onínú òkun faqala ma arahu illa sadiqan wal bahri al-masjur àdìbòn àbí tọ́lìbù wa ní á ah, nǹkan tó sọ ìrìn sí kẹtàn jù dúdú lọ ẹ ó ní ẹ̀rí lórí tó sọ ní wàlbáhàrí masjúr ẹ̀ pé almasjúr tẹ̀ pé masjúr yẹn ismul maf'ul ni fún sujjirat àbí fún sájàrọ̀ wà ìzàlbìhárú sujjirat ṣùgbọ́n ìgbàjọ́ wa kà wá kà mọ̀kọ̀ fàfàtà ní nǹkan tó ti ní sàkpé wá ìdàlbì haru sùjìrọ̀ tó jẹ́ báyìí kù. so eléyìí láì gbogbo àwọn ìgbà wáyìí alimami Tabari wọn mọ wá nínú tafsiru wọn orí àdìsí wọn mọ wá nínú tafsiru wọn. ìgbà wá kan náà ń bẹ tọ́wọ́ látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma àwọn náà tí wọ́n túmọ̀ àyà yìí bẹ́ẹ̀ nígbà táwọn náà túmọ̀ rẹ̀ so bákan náà ibùnú so àwọn náà àwọn náà rẹ̀ bẹ́ẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó túmọ̀ rẹ̀ náà ni tán túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ o náà ni ibùnú àtìyà àwọn náà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ so àti sufiyan afọwà sufiyan nínú àwọn náà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ so àwọn mẹ́wàá túmọ̀ rẹ̀ sí máìnà fáàbọ̀ ẹgbẹ́ mo ní túmọ̀ méjì ni àwọn kan túmọ̀ rẹ̀ sí pé kí omi kún kódò kún débi tí ó ń sẹ́dánù so nínú àwọn tó túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ nǹkan akorúkọ àwọn yẹn fún wa òun náà ni Rabi'u ibn Khaysam Rabi'u ibn Khaysam kò sí alifasilamu bẹ́ẹ̀ tó yẹ báyìí sí nínú àwọn ẹgbàwá tó fún wa òun náà lẹgbàwá tó wá látọ̀dọ̀ Ma'mar anilkelbi alkelbi àwọn náà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tó yẹ báyìí sí bákan náà àfáwà Ad-Dahhak Ad-Dahhak àwọn ìtumọ̀ ẹlẹ́kẹta òní báwọn kẹgbà wọ́n ní bàtìrìnì yàbí ìdáàlìkà annahu záhàbà máa uha wọ́n náà wọ́n kẹsọ pé yìí tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ní pé záhàbà máa uha ìgbà tí omi àwọn odò ńláńlá tó bá di tọ́ lọ táà débi òkun táà bómi má àsìkò tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ àsìkò parí ayé ni tí wọ́n láwọn kan tú bẹ́ẹ̀ tó ti bá yìí so eléyìí báyìí ẹgbà wá tó gbà látọ̀dọ̀ kọ̀tádà nìyẹn tó ti bá qatratun wọ́n ní omi omi àwọn odò ńláńlá yóò padà di tó lọ wa lam yabqa minha fiha qatratun kò ní sí èkíkan omi kan tí ó tẹ́kù nínú òkun kò ní sí malásìkò yẹn so nǹkan tí kọ̀tàdà tó tú nìyẹn so kọ̀tàdà nílẹ̀ bàbá mi eléyìí tí máa ń lọ́rù gbàwà látọ̀dọ̀ rẹ̀ eléyìí ẹ̀gbàwà tí wọ́n kọ́ sọ yẹn so sàáìdì ló gbà látọ̀dọ̀ kọ̀tàdà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa ń lọ́rù ló gbà wá so ó ní rọ́ọ̀rọ̀ máa ń ha fàdáhàbà tí a máa ń pẹ́ dábàá lọ sínú suratul mulk ó ní ó ní nípa rí suratul mulk ó ní ẹran bilé ti ayà yẹn in asbaha ma'ukum ghawra ìsmọ̀ fẹ́ lónìí in asbaha ma'ukum ghawra asbaha ma'ukum ghawra yẹn ni pé tí omi tó bá di tó wọlé lọ tí kò súnmọ́ tó sí má tó mi ti wọlé ó jẹ́ báyìí nì wọ́n sọ pé ghawra lè máa ìtumọ̀ ni pé omi tán lórí ilẹ̀ nìyẹn ó wọlé lọ kò sí lókè máa rómi lórí níbi tó yẹ ká ti rómi má so wọ́n ní wọ́n sọ wípé kọ́ọ̀lá ghawra ma'uha fadhahaba omi àwọn odò ńláńlá yẹn ọwọ́ ọ̀lẹ̀ lọ fàdáhàbà omi yẹn wá lọ ó di tí àrímá nínú odò orí bá ń sìn so eléyìí náà ni ẹgbà wá tọ́gbà látọ̀dọ̀ àṣùsẹ́yìn náà so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so náà alimamu Qurtubi alimamu Tabari ìgbà tó méjì tẹ̀rìjíwù lórí ilé náà wọ́n wà áwùlẹ̀ àkọwà ti ìdáríkà bí sọ́wábí qawlu man qala ma'na dhalika mólì àtàtà fáwọ̀t fanfajarat wa talat kama wasafaha Allahu bihi fil mawdi'il akhar wọ́n ní àwọn tí wọ́n sọ wípé wọ́n lẹ́ ọ̀rọ̀ àwọn tí ó correct jùlọ òun ni àwọn kan túmọ̀ rẹ̀ wípé múlì at hatta báàbọ̀ omi ó kún débi wípé ó fi ń sẹ́ dànù fanfajarọ̀ ọwádìí tó ẹgẹ́ bọ́nà ọba ní kẹ́láti ròyìn omi pẹ̀lú ròyìn láàyè ibùmí pé wá ìzàlbìhárò fòjìrọ̀ wá ìzàlbìhárò wọ́n ni kẹta ti tẹ̀dí ẹ̀yìn ẹ̀rí àwọn táwọn gbára lé òun ni wá ìzàlbìhárò fòjìrọ̀ wọ́n ni tafsirul ẹjá máa di àwọn kìíní ẹ̀mọ́lẹ̀ ó ṣe pàtàkì gan-an fún ẹni tó bá ń kọ́ ìmà nípa alukur'an àti nípa tẹ̀síwẹ̀ so wọ́n ní bó ṣe máa ń rí nìyẹn wọ́n tó wá wọ́n tó wá ní ẹ̀rí nínú èdè náà tágbára lé so kódà ìgbà tí wọ́n fẹ́ mú ẹ̀rí wá ní èdè wọ́n wá lọ síbi orin orí bá nìsìn wọ́n lọ síbi orin orin tí Labid tó kọ nínú mu'allaqọ rẹ̀ so orin tí labidi kọ nínú mu'allaqọ rẹ̀ náà ẹnkà fún aláǹfààní kan bí eléyìí náà bóyá ká dúró síbẹ̀ tí bá ti fún aláǹfààní yẹn ká máa tẹ̀síwájú bí tá a dé lọ́la abẹ́ ọ̀pọ̀ nù rúkọjọ́ ti lọ àǹfààní kọ̀ọ̀kan fẹ́ fún wa lórí níbi eléyìí náà ni pé ṣẹ́rí gbogbo ẹnikẹ́ni tó bá ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ tẹ̀síìr àbọ̀ ń kẹ́kọ̀ọ́ nípa èdè ṣẹ́rí tí gbólóhùn kan tàbá ń wá àbá ń wá ibo ni lárúbáwá máa ń lo gbólóhùn yẹn sí nínú èdè tàbá wa nínú bí táà máa ń wá sí inú orin ọwà níbi táà máa ń wá sí ẹ máa ń ka pàápàá jùlọ àwọn orin tábà kọ ní asùrù jàhìlíyà nítorí ẹ máa ka mi wọ́n máa ibi tẹ́jú ń forin jẹ́rìí wọ́n èdè pé ní àwọn lárúbáwá o wọ́n ń lo tv

ẹ̀ẹ́ ọlọ́run jẹ́ oyé o irú eléyìí báyìí àwọn kan fẹ́ pé bọ́yá ọ̀rọ̀ òye àbí wọ́n já láì màkan wọ́n máa ti torí nǹkan yẹn ká kọ̀ndẹ́mù àwọn kan gbà mí pé áá aláì tí ẹjẹ́ jí máa ń dùn mí ni pé wọ́n àlọ́mọ mọ́rọ̀ wọ́n àmọ́ kò ní díẹ̀ ni pé nǹkan burúkú ni wọ́n ẹ̀kọ́ ni òyí ọ̀ tí wà ní kódà nígbà tó tẹ̀ tó wà sí pàmàrí orí kèkèrè náà tó wà fi ń jẹ́rì nígbà tí ọmọ mọ́ ṣe ń lo ọ̀rọ̀ ọ̀dà ẹgẹ́ nígbà pé mo fẹ́ sọ nǹkan ní ti pé ní tí òbá gbà lérò nípa nǹkan rí mo á mú ọ̀rọ̀ wa lọ́dọ̀ àwọn bàbá wa jó nǹkan yẹ pàwọn gẹ́gẹ́ nípínlẹ̀ Yorùbá ọwá láwọn àwọn kèkèrè ẹ̀dáhùn tó tọ́lọ́ bá ṣé Yorùbá ti wá nífi wá jẹ́rì tó bá fẹ́ sọ pé jìnlẹ̀ Yorùbá tí kèé sọ àwọn bàbá òun láṣọ pé ẹ̀sẹ̀ sọ nígbà tí bá mọ́rọ̀ bàbá wa ó lè jẹ́ ọ̀rọ̀ lámúrú ju ó lè jọ́rọ àwọn kan tó yẹ pé tí wọ́n ti rún ṣùgbọ́n nítorí wípé èdè yẹn ìpínlẹ̀ ògidì rẹ̀ ojúlówó rẹ̀ àwọn gangan ni wọ́n ń sọ wébà ní sí so ábẹ́sọ wípé ábẹ́sàrà wípé tí ò bá bá sọ orú nǹkan báyìí o kálẹ̀ bá mọ ìdájọ́ rẹ̀ pé táwàtí ìsọ̀wà mọ́ pé ókè ìdájọ́ rẹ̀ tí gbàtà ti mọ̀ nǹkan tí ò bá ń gbà lérò pẹ̀lú ẹ̀ tí ò bá bá sọ orú tí nǹkan yẹn wá rí kí ni ṣẹ̀rí àwà pẹ̀lú rí ẹ̀ torí káàkiri mọ̀ pé tí Yorùbá bá sọ gbólóhùn ní sáàgbà lérò yìí ó kè nísìn kí n sọ pé gbólóhùn ajé ajé kí nǹkan wá sọ fún mi pé ọjà ní túmọ̀ síbẹ̀ tó bá ti ń bá mi jiyàn nígbà sọ fún mi pé wò ó Yorùbá ọjà tá ń tẹ̀sẹ̀ ń tu sí lónìí kọ́ lè mi sọ á padà sí àwọn tí wọ́n ń lo gbólóhùn yẹn kásì ní ìpìnlẹ̀ gangan ni wọ́n lọ́dọ̀ àwọn ọmọ ìsìn tàbá ní kí lajé yóò ní ah, ah, ọjà máa ń pè lajé òòsà ni Yorùbá ń pè lajé ṣùgbọ́n òòsà yẹn òun lòòsà tí máa ń jẹ́ kéèyàn tà lọ́dọ̀ Yorùbá òun lòòsà tí máa ń jẹ́ kéèyàn lówó lọ́wọ́ kódà wọ́n gbà yí pé òòsà yẹn lòòsà owó lórí jẹ́ owó yọba ah, débi ní kódà ẹ kàjékù kalẹ̀ ṣé ọjà ni kìí sọjà àmọ́ gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú wẹ́ẹ̀ ni ò bá wọn ń pè lájé torí pọ́n gbà yí pé òòsà yẹn òní ti wẹ́ẹ̀ òòsà ọ̀rọ̀ nìyẹn ṣé àmọ́ pé ti máa fẹ́ túmọ̀ ajé nìsín ìwà lọ sọ́dọ̀ àwọn bàbá ń nípìnlẹ̀ pé kí náà ń pè lájé ní ti ń pè lájé torí tí ń bá túmọ̀ orí báyìí sí àwà dá padà sí pínlẹ̀ mọ́rùkú clear so irú eléyìí báyìí ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó fi jẹ́ pé tán bá fẹ́ túmọ̀ nǹkankan wípé nǹkan téje sọ rèé so orí báyìí sí wọ́n wá mú orin wá láti fi jẹ́rìí pé kódà akọrin báyìí nígbà tó lo gbóró yẹn nínú ẹsẹ̀ orin báyìí bó ti lórí tó kẹ́ lè bá mọ̀ pé ibi tí wọ́n bá lo gbóró yẹn kiri mọ́rùkú clear so fáyídà ni so fẹ́ni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tó sì fẹ́ kọ́ mọ̀ tí èsì ẹni tó fẹ́ lọ agídí tó ẹ́ pọ̀rọ̀ tí ó máa sọ yóò máa takò mà because ẹlòmíì ní ẹlòmíì fẹ́ lọ agídí irú àwọn ìyẹn tó má ti bẹ̀rẹ̀ tí ma bá yín sọ̀rọ̀ tẹ bá ti bá wọn sọ̀rọ̀ tẹ́jú méjì tẹ́jú mú sáwà wọn èyàn kan sọ pé tó subhanaka allahumma wa hamdika amara èmi àti òlìjọ yíra wa torí pé báàbù tí wọ́n tí ma gbà wọlé kò lè yíọ ó jẹ́ báyìí sí so ọ̀rọ̀ tí wọ́n ti ma sọ rẹ̀ àwọn ọmọ fún àtọ́ ni àbáyìn ẹwòye sí náà

kọ́ máa makuma ọmọkúmà gẹ́gẹ́lẹ́ ìsìn tàbá sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmà ni wọ́n máa sọ ọ̀rọ̀ ọmọ láti ń sọ so nítorí èyí ni so gbogbo àwọn kìíní yẹn kó já fún àwọn agbẹ́ pé a máa bárò àwọn nǹkan yẹn pàdé a máa wá wò pé a ah, bóòlù fà á tó fi máa múrú ló jẹ́ báyìí kù so eléyìí báyìí náà ni ah, àǹfààní ṣe wa nínú sábẹ́lọ́wọ́n bá lọ́sùn hàn tààdá ilé ìtí àtọ̀ yìí kọ́lọ̀wọ́n bá kó jẹ́ kí ó ṣe àǹfààní fún ẹnìkọ̀kan wa ọlá ìjọkan sọ lọ́wọ́n bá lọ́sùn hàn tààdá ilé ìtọ́ bá ti dédé mbẹ̀ látọ̀dọ̀ lọ́wọ́n bá lọ́sùn hàn tààdá ló ti wá èyí tó bá wá tàtí látọ̀dọ̀ mi àti látọ̀dọ̀ ṣe fọ́ ni kọ́lọ̀wọ́n bá kó ṣe àforíjì fún ẹnìkọ̀kan wa àwọn akéde tá a ní síwájú kí a tó máa lọ tí ó ní pé àwọn programu tí wọ́n ń wáyé tí yóò jẹ́ àwọn programu àwọn ọ̀sẹ̀ tí ju tí ìdí àti wọ́n ìdè alẹ́ òní ni ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbọ̀ lọ́wọ́ bá a máa bá àlùsá àdàbò mọ́ríyàm balógun àkọ́irí àwọn láwọn bá pàdé lálẹ́ yìí àti alẹ́ ọ̀la lórí àgbínà wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n dá wa lẹ́kọ̀ọ́ nípa àgbínà àwọn nǹkan tí ó rò papọ̀ mọ́ ìdájọ́ ìgbínà àwọn nǹkan tí Islam sọ òfin ọlọ́run bá sọ nípa zina so láti aago mẹ́sàn-án pẹ̀lú pẹ̀lú ọlọ́run bá lọ subhanahu wa ta'ala títí di aago mẹ́wàá àbọ̀ so kí ọlọ́run bá kí ó ṣe rọrùn fún wa kí a wá pẹ̀lú àwọn ará ilé wa alhamdulillah so wọ́n ti gbogbo àdánà tàrí àdánà sínú yóò ti bọ́ sẹ́yìn so àwọn program tá a kéde lánàá náà yóò ṣe lọ náà ní ìṣàkóso kẹrin bákan náà ní ìró ayọ̀ fún wa pé àfá wa mọ̀ṣálá brọ́dà àfá kanda wọ́n padà sí pínlẹ̀ ní wọ́n bí ma wọ́n bí kọ̀níjà ní àárọ̀ òní ọmọ Abdurrahman kọ̀níjà kọ̀níjà tó bintu Umar ọmọ Abdurrahman kí ni àtàbí ok wọ́n ní àtàbí so òun náà ni oríkì ọmọ náà kọ̀díjà umu abdulrahman ìkọ́nà ọba lọ́sùn máa ń sọ lápọ̀ àwọn ọmọ náà àti ẹ̀gbọ́n rẹ̀ tí ó bá náà àti gbogbo àwọn tó bá wájú àtàwọn tó ń bọ̀ lẹ́yìn rẹ̀ náà kọ́nà tó bá wọ́n wọn papọ̀ àríṣèkí pé a fi tọ́jú wọn kọ́nà ọba lọ́sùn fáwọn tààlà tó náà fi wọ́n wà ó alájọ́ kan sọ́nà ọba lọ́sùn fáwọn tààlà bàbá ọlọ́mọ náà kọ́nà kọ́ bá bàtírí wọn lábẹ́ mọ̀sọ̀lọ́ ọba wọn ní torí pa àwọn ọmọdún kí wọ́n ti àkíkọ̀ àbí so torí ẹ má máa dáná ara yín dùn pé ní ọmọdún làwọn kì í wọlé kí n ní ọmọdún mi nù mí wá so ọjọ́ tuesday rẹ bímọ monday ni láwọn ọjọ́ ọlọ́run ti rọrọ̀ ọlọ́run pàtí rí ẹ̀ẹ́ wọn lábàá bí sàlámù náà bí ma so ok bẹ́ẹ̀ ni àwọn náà ti àkọ́kọ́ bí gan àwọn náà kọ́kọ́ bí ma tó ti rí pẹ́yìn bí àwọn bí ma ní ọjọ́ sátọ̀dé ọjọ́ sátọ̀dé ìjẹun bọ́ọ̀lì so àwọn bí àbí sàlámù àbí so akẹ́kọ̀ọ́ tí wọ́n máa bọ́ sí ọjọ́ friday kọ́ni àmbá yín sí afọ́kàtà ọlọ́run bó ṣe rọrùn yóò bá wà ọwọ́ náà gbogbo àwa tí a ti ń lawọ́ra tẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀tá ara náà ọlọ́run bá yóò ṣe ọmọ alágbàáríkà fún ẹ̀kọ́ àwa náà aláàjọ kan sọ ọlọ́run bá gbogbo àwọn àpá náà tí o ti lè rí ìyàwó náà ọlọ́run bá lọ́sùn fáwọn ọ̀tá ọlọ́run bá tó Eh. bẹ́ẹ̀ni àwọn tí ọ̀rọ̀ ń bá wí wọ́n ti ma subhanaka la